ẹ ti ṣe oríire o. àbíjàre. ó oh, mo dẹ̀ ní ìdìrànlọ́wọ́ yín kan kékeré ni o. nǹkan tó bá bá wa ní kẹsàn-án ah! wo wo wo ìwọ tí mò ń wo ìyá ọmọ ológo ni ẹ o. wọ́n ti máa ń sọ ti pẹ́. Ah! àlàyé bẹ́ẹ̀ jáde. Ah! ìdílé bàbá ẹ̀ náà ti ń ṣe ẹ́. òun ni ò jẹ́ kó ṣàṣeyọrí. wọ́n wá mì ẹ́ lógo lógo lógbò lógbò nígbà tó yẹ kó dànù lórí omi ẹ wo èmi tẹ́ ń wò yìí máa ń ká ìmọ̀ye àwọn èèyàn travel ni ṣó máa lọ Libya màá mú yín lọ Libya tí bá mú ẹ kó tí mo mú ẹ lọ Libya àwọn tó ń ṣe ẹ máa padà lẹ́yìn ẹ.